بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 nírọ̀lẹ́ tòní tó jẹ́ pé sílẹ̀ bá sí lónìí pẹ̀lú yọ̀dá Allah subhanahu wa a máa sọ wípé Ramadan wa tàbí látara kọ̀kọ́ tàbí jẹ́lẹ̀ kejì mẹ́ta mẹ́rin márùn-ún a máa sọ wípé ó di méjìdínlọ́gbẹ̀ lónìí tó jẹ́ pé pẹ̀lú yọ̀dá tí a jẹ́ pé a parí àwẹ̀ náà sọ́la táàmù ọdún ní yọ́mọ̀ ìjùmọ̀ ní jẹ́ ọ̀fúnra àmọ́ tí Ramadan bá pé tí wọ́n bá rúsù ẹgbẹ́ bákan méjì náà lànàbí sallallahu alaihi wa sallam kọ́ wa kò sínú lànàbí sallallahu alaihi wa sallam káwa tí wọ́n jáde ọkàn láti sí pé ìjọ jímà lọ́dún kò sí ni wọ́n gbọ́dọ̀ rúsù ni ìjọ jímà lágbọ́dọ̀ tọdún so eléyìí mùsùlùmí ní ìbílẹ̀ nítorí pé tá a dà láníyàn lọ́nà wa òun náà ni pé a dà níyàn pé a fẹ́ gba ọgbà bí wọ́n kàdé lọ́gbà tó látara délé yìí tó gbọdọ̀ wà lọ́ka ẹ̀yà wa náà yẹn tí wọ́n bá ń lóṣù lọ́la níṣẹ́ kábà yìí pé àwọn bá pé wọ́n kàdé lọ́gbà yẹn tí wọ́n bá ti wá lóṣù kábà yìí pé á pé ọgbà ni tí wọ́n bá wá ní òrókè yìí mùsùlùmí òkọ̀rọ̀ máa bá bá jáánú àbíkọ́ èyí tí mo wá rúdú ní báyìí àti gbọ́dọ̀ ní ẹ̀rọ́dù gbogbo lóléyìí ló gbọ́dọ̀ máa ti bẹ́ẹ̀ tó pé àníyàn tá a ti dà tá a ti dà lórí láti fi lẹ̀ fún àlẹ́ yìí. tó bá wá ní bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ka áyà bí ẹyọ kan tí méjì fúnra وبالوالدين إحسانا inú àdéhùn tá a ti bá wọn gbé náà ni pé òbí òbí méjèèjì tó bí ní sáyé tá a máa ṣe dáadáa sí wọn ẹ ká ṣe dáadáa sáwọn òbí wa ká fẹ́ wọn nígbà tí wọ́n bá ti dàgbà nígbà tí wọ́n bá ti láyé mọ́ ká máa tọrọ àdúrà fún wọn pé wọ́n kú nínú àlọ́kùn hàn wọ́n dáa fún wọn ni pé wọ́n kú lọ́ọ̀kì hàn wọ́n máa tàbí ọ̀rọ̀bà yá ni sọ̀rọ̀ àwọn òbí wa méjèèjì gẹ́gẹ́ nínú dáadáa tá a máa ṣe sí wọn òun náà ní gbogbo tó bá ní bùkátà sí ní jíjẹ ní mímu ká máa pèsè rẹ̀ fáwọn òbí wa nínú dáadáa tá a máa ṣe sí wọn òun náà ní ká máa gbó wọn lẹ́nu ká máa ṣe sí ọ̀sìn wọn ìjọba bá ṣe tó bá pa wá láti ká ṣe tó bá gbá tó Allah subhanahu wa ta'ala mu tó bá tún àlẹ́ mi ká tẹ̀lé ká má ta láì ṣe bá pa wá láti ẹ̀ka tí ò fẹ́ mu ká má àwọn ká má ta sí wọn lẹ́yìn bá a tó eléyìí mú dáadáa ká má sí àwọn òbí wa lélẹ́yìn àwọn àbáni sọ̀rọ̀ yìí àdúgbò èjì àkọ́kọ́ yìí ti mọ́kọ́ fi láti àwọn àbáni sọ̀rọ̀ yìí láwọn tó pé àwọn àtẹ́kùkọ́ wọn náà làwọn ìbò lónìí àwọn west tábàlù owó nìsín á rí pé wọn tẹ̀lé eléyìí wọn ò jọ sí màlọ́ fún àwọn ọ̀tá aláìsàn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nípa sí abáwọ̀ táwọn òbí wa kò sílé lọ́dà àwọn òbò ẹ́ bóbi ẹni tí ó dáa èèyàn ní kápá nínú òfin èkó ike ìtọ́lọ́pàá ilé àròbí mi sàmú mi o ọlọ́pàá wà wá yóò àwọn òbí rẹ̀ wá so èèyàn lè tẹ̀wọ̀n látara kó fọ́mọ rẹ̀ wí nínú èkó wọ́n lè fìyà jẹ̀yẹ̀ látara pé ó ti kí ni ó ti sá ìfọ́mọ rẹ̀ nínú èkó so eléyìí sì iná àdéhùn tí àwọn ti

wọn ò lẹ́ni tí ó ṣe kí ni tí ó sàálò tó sálọ lẹ̀ pé kí ni wọ́n jẹ kí ni wọ́n mú àwọn yìí aríkà máa ṣe dáadáa sí wọn ọdún ní pọ̀ yìí nìyí àwọn olùkà náà bẹ́ẹ̀ nìyí bí ó ṣe ra fún àwọn ọmọ rẹ fún àwọn ọmọ rẹ tó pé bá dájú àtúrà ìlàfẹ́ ìkàbá ìlàfẹ́ jẹ́ ní ọdún àwọn kan bẹ́ẹ̀ tí ó ṣe ẹ̀rí bàbá tí wọ́n yọ̀ sí ní òṣèlú fún wọn ò lẹ́ni tí ó ra sọ fún wa àwọn eléyìí ti báyìí ẹ̀tọ́ wa láwùjọ wa kìí sáwọn bàbá ìlú ayélujára ẹ̀tọ́ wa láwùjọ wa káàkiri káàkiri wa káàkiri fún wa ajẹ́bí ní wọn ronú káwọn lè fowó ronú yọ ọdún pé á ah, tí bàbá tèmi náà bá ń bẹ láyé ni kò bá ti bá ìfẹ́ mi náà bá a bá ń lọ yídì ká kọ́ ọ̀rọ̀ náà ká fún wọn lọ yídì ká fún wọn jíjẹ ká fún wọn bí wọn inú ó dùn láti ẹ̀fọ́ máa ronú ara pé á ah, bá ìfẹ́ bàbá tèmi náà bá ń bẹ láyé ni á ah, ìfẹ́ máa ń kó wa lọ nígbà tí bàbá mi ti bẹ láyé á láti ẹ̀fẹ́ bàbá mi ti bẹ láyé á ọkọ̀ wa láwò ní ìjàlù wálẹ̀ kágbìyànjú káti kí ni káàbí ìdùnnú sọ́nà irú àwọn ọmọ báyìí kámọ́jẹ́ fún òfin ìbànújẹ́ kámọ́jẹ́ wọn tọ́tọ́tọ́tọ́ sọ́nà wọ́n mọ́sáàkì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tálíkà àwọn atẹ́wọ́gbọ́rẹ́ àwọn atẹ́wọ́gbọ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà láti kí ni káàkánú àwọn náà káàkiri dáadáa sí wọn ọdún tí ó dé sánísì báyìí àwọn kan bẹ̀rẹ̀ ní pé ọ̀dọ́ ni wọ́n tí wọ́n gbà ni wọ́n gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni náà wá gba ọ̀gá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí wọ́n tún sọ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún sàánú wọn eléyìí wà nínú àwọn ẹ̀kọ́ látàlá yìí fún tábàparí òsírù àyà iná ọ̀dọ̀ wọlé àti ìgbà sàánú àwọn aláìní àwọn àjọwọ́kọ rẹ àwọn tí wọn ní kankan tí wọn ní àgbọ̀kẹ̀lé kankan wọ́n kó lórí náà ti ọ̀sán lẹ́yìn bàtà bá wá ti dáadáa fún ọ̀sán ẹ wo àlùkùrán nígbà tá a bá ti dáadáa fún wa níbi owó níbi dúkìá níbi táàfi táàfi gbogbo kẹta ní táàfi jìn ó tún wá ní wọ́n kó lórí náà ti ọ̀sán ẹ ẹlòmí ò ṣe dáadáa fún yàn nísìnyí dáadáa tó ṣe fún yàn náà pẹ̀lú bàtújẹ́ náà ni ọ̀rọ̀ burúkú náà ló tún fi ti fún yàn ẹ̀kú wúlò ẹ̀kú níláárí nígbà táwọn bàbá ńlá yín bẹ láyé àwọn orí òwò náà ti bá àwọn èèyàn àánà ń sáà ní torí lọ́lọ́run ní torí eléyìí ní ti gbogbo nǹkan tó bá fún nísìnyí ó fún òun ti bàtújẹ́ ni yóò rò lọ lé sòkùránì wa tọ́ka wa lọ sí pé tá a bá ti dáadáa fún yàn tán wà kó lò lè ní àti òkúta àtúmọ̀ sọ̀rọ̀ dáadáa fún mi ọ̀rọ̀ dáadáa tá a bá sọ fún yàn tá a bá sọ fún ẹni tá a ti dáadáa fún òun náà ló lè fi dáadáa wó pé òun náà ló lè fi dáadáa wó fún àbẹ́ni tá a ti dáadáa fún lónìí tá a fọ̀rọ̀ sí mu ẹ wá tún ní lọ́la ní aláìmoore ní tẹ́ ẹ bá tún lé mu iná ní yóò tún ẹ mọ́ fún yàn lẹ́yìn olú rẹ gbà gbogbo àwọn ọ̀rọ̀ báwọn àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ̀yìn ìwò òṣìṣẹ́ ìwò òṣìṣẹ́ lápá ni gbogbo ọ̀nà omi jẹun sẹ́ni ẹ̀sìn máa ń dààmú yàn òtún wá lẹ́yìn ìdààmú òṣèlú wa fún mi tó fún gbogbo lẹ́yìn ládàá rẹ̀ òní pé àbíkó tẹ̀ mọ́ni ládàá rárá tí ẹ bá ti dáadáa fún yàn àtúbọ̀ ọ̀sẹ̀ kínní àtúgbọ̀dọ̀ tá a lọ́gbẹ́ máa ń pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kó mọ́ máa ronú pé tọ́ òun kàgbà kíláàsì ni tí ẹ bá ti fún òun lọ́nà míì òun bá gbà kan wọ̀nyí ṣògbóró àwọn eléyìí nínú àdéhùn tí Allah subhanahu wa ta'ala gbé pẹ̀lú àbáni sọ̀rọ̀ yìí láti wà kí mo sọ́lá kọ́lá òun bá wọn bá láwọn bá ní sọ̀rọ̀ yìí ìlú àti sọ̀sára ipe báwa ṣe kírun yìí èèyàn máa kírun àwọn ni wọ́n pa á sí tí wò síkíni tí wò kírun má àwọn ni wọ́n síkíni wọ́n bẹ̀rù jù sílẹ̀ tí wò kírun so inú àdéhùn bá wọn jẹ́ òun àti so irun yìí bá a ti máa fi ká sí gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam ti fi tiẹ̀ bá a fi ti pa wá láti ká má fi àlékún fún ká Allah subhanahu wa ta'ala bá wọn bá ní ìrọ̀ yìí làgbé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wà ẹyọ zaka nínú owó yìí zaka tó àwọn sọ yọ̀nà méjì ló pín sí ẹ̀wọ̀n zaka méjì ló pín sí zaka tó kan bẹ tó jẹ́ pé ọ̀ràn rẹ̀ ni kò zaka kan bẹ tó jẹ́ pé tó jẹ́ pé tó náà tẹ̀lé sọ̀rọ̀ bá wà ní ìwọ̀sánlá mi tó eléyìí méjèèjì náà ni ayà yìí kó yọ sínú ìta pé ní zaka ìtọ́jọ́ tó náà tẹ̀lé sọ̀rọ̀ bá wà ní ìwọ̀sánlá òun náà làá òun náà ti sàkátà máa yọ nígbà tí àwọn dáná máa ń lọ ìgbẹ̀yìn báyìí eléyìí náà bẹ́ẹ̀ náà jẹ́ òsì àwọn subhanahu wa ta'ala bá àwọn bàní ìsọ̀rọ̀ ìlà gbé ó ń mọ̀ta wà lẹ́yìn ìlà àpàlẹ́ ìlà lẹ́yìn àtà bí àdéhùn pẹ̀lú àwọn bàní ìsọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn padà wá yí ẹsẹ̀ wọn padà wá bẹ́sẹ̀ sẹ́yìn látara tó ní látara pé mo tẹ̀lé àdéhùn tí àwọn subhanahu wa ta'ala bá wọn bẹ́yìí látara pé mo ṣe gbogbo tí òṣìṣẹ́ wọn wá fún wa kí wọ́n máa ṣe ní gbogbo àwọn ọ̀dọ́ dáadọ̀ yìí mo máa ṣe mo máa ṣe fún àwọn subhanahu wa ta'ala nìkan wọn ò máa tọ́jú àwọn òbí wọn wọn ò máa da ohun ẹbí pọ̀ wọn ò máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn àwọn tálíkà àwọn aláìní kò sí tó kàn wọ́n pẹ̀lú ní wọn àwọn tó àwọn táwọn tó wá ní òbí ló lẹ́nu ìkan náà gẹ́gẹ́ bí àdáyé wọn máa kí wọn wọn ò máa yọ bàtà gbogbo eléyìí wọn fẹ́ náà làwọn bàbá yìí sọ̀rọ̀ yìí òun náà ni wọ́n yí padà lẹ́yìn àti àwọn àdáyé wọn lọ sá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kúmọ̀tàwọ̀ lẹ́yìn ìlà ọ̀nìyàn mi fún fàásù pẹ̀lú. kò ẹ̀yẹ́ ìpadà ẹ̀ tẹ̀lé ẹ̀wọ̀n ní ara àwọn ilé ẹ̀wọ̀n àwọn náà làwọn náà padà wá gbàgbọ́ àti sọ̀rọ̀ láwà àríwọ̀ sẹ́lá àwọn díẹ̀ tí wọ́n tán àwọn náà làwọn táwọn nínú àwọn ìyẹ̀wò ní àtàwọn táwọn nínú àwọn kírísítẹ́nì tó ń padà wá gba ìsìlámù ìyá òbíde ẹ̀ àwọn tó ń tẹ́lẹ̀ ọjọ́ àtẹ́tẹ́lẹ̀ tó wá ti padà wá lójú àlà wá gba ìsìlámù àwọn wọ̀nyí ni kùránì sọ pé ìlà kọ̀lí làbẹ̀kùn àwọn díẹ̀ nù yí àwọn tó yẹ kó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn wọ́n ya wọ́n takò gbogbo àwọn akátá sọ yìí wọ́n ti yapa sí wà á lù kọ́ ìlú ẹ̀sìn ẹ̀sìn múríkò bẹ́ẹ̀ ẹ̀gbúríkò níbi ìtàlẹ́kẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ta tọkùnra wa ní ti ti pilẹ̀ ìpè àwọn bàbí ìpè níbẹ̀ yìí mẹ́wàá gbẹ̀yìn ọ̀gọ́ yìí àwọn ẹ̀kọ́ ńláńlá bẹ́ẹ̀ níbẹ̀ náà àwọn ẹ̀kọ́ yìí láti ní ta ti lò kọjá níbẹ̀ ìdí bẹ́ẹ̀ náà ta ti dúró lọ́wọ́ ìdí tún bẹ́ẹ̀ náà ní sàmì sallallahu alaihi wasallam láti máa ṣe. tò nínú àwọn ìtọ́kùn wa òun náà ní kíni òun náà tó ó rọrùn ó jẹ́ pé láti kọ́ sí ìsìn ó ti kọjá lọ nínú àwọn ọjọ́ tó ti àwọn kan bẹ àjọ bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ni àwọn kan bẹ àjọ palẹ̀ máa rẹ̀ ní tó ìgbé òkú díẹ̀ ká bẹ̀rẹ̀ òun náà lásìkò tí wọ́n tó tá a gbé wọn sí àwọn kan bẹ tó jẹ́ pé àjọ bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ni mẹ́wàá àkọ́kọ́ ọ̀gbọ́n kan ní wọ́n tààrà kádà àwọn olówó gbà nígbà tí wọ́n gba mẹ́wàá àkọ́kọ́ iná àwọn tí wọ́n tẹ́ àwọn kan bẹ tó jẹ́ pé gbà mẹ́wàá ìwọ wá lámà ó wà ní àkọọ́lẹ̀ bá wa táwọn wà ní àwọn tí ó gbélé ìjá tí ó tún gbà ni àbá àwọn náà wọ́n tó yẹ pé eléyìí náà ni ó já gbà mọ́ wọn àbá àwọn tó jẹ́ pé kò tiẹ̀ ní gbà eléyìí rárá tó eléyìí àmọ̀ yìí tá a fi síbẹ̀ ká Allah subhanahu wa ta'ala òun nìkan òun náà ló nímọ̀ nípa gbogbo eléyìí látara di eléyìí tí wọ́n ti wọ́n sọ ọ̀gbọ́n tí máa wá látara fìyàmù lẹ́yìn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ látara àwẹ̀ tí wọ́n nígbà bẹ́ẹ̀ látara dáadáa tí wọ́n ti ṣe fáwọn ọmọ ènìyàn níbẹ̀ gbogbo eléyìí yóò máa jẹ́ tí ó máa dùn wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nídàkejì inú wọn tún wá máa bàjẹ́ látara pé kíni látara pé à ń dágbére fún oṣù Ramadan oṣù Ramadan tá à ń dágbére fún yìí òun náà ni oṣù kan ó jẹ́ pé òru kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé pé òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá nípa bá dáadáa sí bẹ́ẹ̀ bí olú yìí irú ẹni bá ń oróore láyé oróore láti yàmà ẹni tí òrí bá wá kóoru tí òrí oore rí bẹ́ẹ̀ àbíṣe pé òun ló rí ó lò bátúbátú ó lò lórí bídíà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọ́n da iṣẹ́ àwọn èèyàn nù látara àìmàká ẹ̀ nígbà tán ní ká máa ṣe nábìlà ká máa wá òwúrẹ́ látòkọ́dù àwọn kan wá dá àdádálẹ̀ wọ́n tọ́ da wọ́n wá pẹ̀ yìí náà wọ́n lónìí lọ́tù kọ́ di tiwa àwọn eléyìí lọ́la di tiwa àwọn eléyìí bàbá yìí tiwa ẹ̀yin náà wá múra ẹ̀kọ́ sẹ́kùlù ẹ̀mílòkùn wa ẹ̀yin náà múra ẹ̀yìn lọ́bẹ̀ lókun tó gbòòrò eléyìí àdádálẹ̀ ni kò sí ẹni tó ti àdádálẹ̀ fẹ́ẹ̀sì tí ó rí ládá bẹ́ẹ̀ yóò yàtú jìyà lórí rẹ̀ ni ẹ wá wo oríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ni wọ́n wá lo àtúntò ẹ̀kọ́ máa fi ń tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àtìwọlé láti wọ́n lo tìbérí àdádálẹ̀ ẹ̀ àwọn kan àwọn ni wọ́n lo oríyìn látara pé ni látara pé wọ́n tẹ̀ yín kí á lè látòkọ́ dé ìwà ìgbàgbá yìí táwa náà ti ẹ̀rọ ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé lè látòkọ́ dé ìwò gbẹ́ ọ̀kan tuntun ni ẹnìkan wá pé olónìí olónìí tòun ẹnìkan pé ọjọ́ kejì olónìí tòun ẹnìkan pé ọjọ́ kẹta olónìí tòun èwo ló fẹ́ múnú gbogbo ẹ̀ tí ó jò so a jẹ́ pé eléyìí à ó takò yẹ lànà Ànábì sallallahu alaihi ẹnu bàbá kù yìí àti lè lépa bá kálùbá kò níbi tá a ti gbé ẹ̀wọ́n tí wọ́n ti pẹ̀tẹ́lẹ̀ pẹ́lẹ́ látòkọ́ ní ìwé tiwa òní ni má dá wọn lóhùn òsì ti ń jẹ́ bí àdádálẹ̀ ni mọ́jẹ̀kúwó bá dáadáa rẹ tó ti tẹ́ nínú Ramadan mọ́jẹ̀kúwó tó bá àjẹmọ́ ọlọ́wọ́ mọ́jẹ̀kúwó bá àwẹ̀ rẹ tó bàjẹmọ́ ọlọ́wọ́ mọ́jẹ̀kúwó bá àwọn dáadáa tó tẹ́ ìyáàmùlé rẹ mọ́jẹ̀kúwó bàjẹmọ́ ọlọ́wọ́ wọn náà máa yan náfìlà nínú ilé rẹ òtò náfìlà tó máa yan ilé rẹ yìí mọ́jẹ̀ kó jẹ́ náfìlà tó máa pè fún ọ àìpé náfìlà fún yanu Ramadan náfìlà òru òní lágbà méjì sálámù mẹ́ta tó gbóró àwọn eléyà dáadáa rẹ náà náfìlà tá a nàbì sallallahu alaihi téèyàn bá lágbára àtẹ́yàn bá lágbára ó lè máa yàn tó bẹ́ẹ̀ ó lè yàn mẹ́ta ó lè yàn márùn-ún ó lè yàn méje ó lè yàn mẹ́sàn-án tòbí ẹ̀ bá ti lágbára gan ìgbàláyé wà fún yàn ó lè yàn jù bẹ́ẹ̀ lọ so eléyìí kò wá lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ nìkan ó wá jẹ́kùn ní wà gbé ara tí ó wá tẹ̀wé tí ó máa sọ fáwọn èèyàn pé eléyìí ni ẹsẹ̀ tẹ́bá wá parí náà ẹwà payá wà half one thousand tẹ́bá wá parí náà ẹwà tẹ́kùrọ̀ aláwọ̀ ọgọ́rùn-ún ìdúró ẹwùn wà nínú nábìlẹ̀ olùtò ní sábà mẹ́rin nábìlẹ̀ sábà méjì lórí lákàkọ̀kan kúrò aláwọ̀ mẹ́rìnlá mẹ́rìnlá níbo lẹ́tí lé lẹ́yìn nínú súnà nàbí sallallahu alaihi wasallam níbo la ti di pé tẹ́yìn bá wà lérí ìrun ìyá wọn wá níbi ní súrà kan ẹwà ní sọ́mọ́ká ẹ̀ sùkúrò aláwọ̀ lẹ́ẹ̀mẹ́rìnlá lẹ́ẹ̀mẹ́jì níbo àdádálẹ̀ ni àwọn tá a ti dé kọjá kásùbá ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó àwọn tó ti kú fẹ́ràn ká ronú kápẹ́wàdà káwọn náà ronú sáà mi ṣe táwọn tàbí rẹ̀ ṣe wẹ́lẹ́ yìí wọ́n sábà ti yàrá lẹ́nu jù wọn ẹ má jẹ́ ká bà iṣẹ́ àwọn èèyàn jẹ́ ẹ má jẹ́ ká sọ àwọn èèyàn látara táwa fẹ́ jẹ látara bá fẹ́ mú ẹ̀mí ló gba àwọn èèyàn pé ẹ dáwọ́ sílẹ̀ pé gbogbo tó bá dá sílẹ̀ a fi ni Ah, zakatul fitr òun náà ni ká yọ zakatul fitr kí là ń pè ní zakatul fitr yìí zakatul fitr yìí òun náà rẹ̀ sallallahu alaihi wasallam lójú ẹkún wa ìpè oníkálukú wa ayọ̀ gúrù mẹ́rin mẹ́rin tí ń ṣe sọ́ọ̀rí mẹ́ta tí ń ṣe sọ́ọ̀rí ẹyọ kan lórí ẹnì kọ̀ọ̀kan àrẹ́bí wa sọ fún wa pé gbogbo oníkálukú wa owó wa náà lágbọ́dọ̀ yọ ẹni tó bá lágbára ẹni tó bá jẹ́ olórí ilé yóò yọ lórí fámìlì rẹ̀ wọ́n tó bá jẹ́ bàbá ó yọ tọ́ ọmọ rẹ ó yọ tìyàwó rẹ ó yọ gbogbo àwọn tí máa ń bẹ àtàwọn tí máa ń ọ̀dọ̀ rẹ tó eléyìí òun náà wá lọ lè yọ lẹ́yìn bá darí yìí kò bá sàkáàtù ìbítì mà ó kàn sí sàrà lásán ni kò ní gbalá kó yọ sàkáàtù ìbítì sàkáàtù ìbítì táwọn ń sọ ànábìkà àwọn oúnjẹ kan ní àwọn oúnjẹ tí ń bẹ lásìkò yẹn ní ẹ̀mọ́ bí yọ tó eléyìí ó náà làwọn kan tó tẹ́ wà nínú àwọn oúnjẹ ànábìkà dàbídùn ó ka wíìtì ànábìkà bí ọta bàbà àbáwọn jéró àwọn kan báwọn àti sọ̀rọ̀ àwọn olùsálàmù náà tó àmọ́ láwùjọ wa lónìí inú àwọn oúnjẹ táwa máa jẹ láwùjọ wa inú ẹ̀ ní ráìsì wà inú ẹ̀ ní gàrí wà téèyàn bá ní kápá láti yọ pẹ̀lú ráìsì ó dáa púpọ̀ tó eléyìí òun náà ló tún ṣe fi ni yóò ìgbà àjẹ́ráìsì àbìsọ̀nú yá àwọn olùkàbìsọ̀nú ìgbà tó wà mẹ́ tí ìgbàláyé fi wà fún akáyọ́ ní ọdúnkọ̀ọ́lá ọdúnkọ̀ọ́túnlá òun náà ni pé tàbáyọ́ lọ́dúnkọ̀ọ́túnlá tàbíkà náà ti ní ẹ̀mí pé tọ́ ìdábìtọ́dún yóò ti ní ẹ̀ka so eléyìí náà ló pa táwọn sálábì sọ fún wa pé àrẹ́bí sínú súnà àrẹ́bí a lè ó ti tó máa yọ ọ̀la nísìnyí ọdún kọ̀ọ̀la nù àbọ́dún kọ̀ọ̀tùla gẹ́gẹ́ bí ó ka wa ọdún kọ̀ọ̀la àbọ́dúnla lọ̀la ó jẹ fún wa àgbọ̀dọ̀ sọ pé ó dábí lójú ọdún kọ̀ọ̀la ni so àdọ́là nìsín alẹ́mọ̀yọ zakatul fitiri wa fún àwọn tálíkà àwọn táàmù wa zakatul fitiri wa fún yìí àwọn náà làwọn tálíkà táàmù pé wọn ò lágbára wọn ò ní tí wọ́n lè jẹ nígbà tó bá dé wọn ò ní kankan lọ́wọ́ wọn ò ní gá wọn ò ní go so ẹ̀ta ara wa yọ fún yìí

ajẹ́gbẹ́ àkàn sí kíni àtàmà yọ kálukú kàmà yọ sínú òkú ara rẹ̀ ní òní sí pé ẹ̀kàtà yọ fún wa so àwọn tó bá jẹ́ tálíkà àwọn nìkan yọ fún àwọn tó bá jẹ́ ìmọ̀mọ̀ àdúgbò kọ̀ọ̀kan tí wọ́n bá wá yọ fún wa pé àwọn aláǹdá wọn tálíkà mà ní mo yọ ọkọ̀ pé kò wá fi àpò rẹ̀ sí yàrá rẹ̀ tọ́dún máa wá lọ tá mo máa wá pé kò wá lè pa àwọn èèyàn pàtàkì pé tọ̀ mo tẹ́ra àgbàdo mo lágbàdo tẹ́ra ọkà bàbà mo lọ́kà bàbà ìrẹsì tó wá ìrẹsì náà pé wáyé ẹgbẹ́ gbé sílé àmọ̀ jẹ́ díẹ̀ díẹ̀ ìdí wọn torí ẹ̀yọ́ fún ọgbọ́n wo ìrẹ ìmáàmù ìdí wọn torí ẹ̀yọ́ fún ọ ni pé ìwọ ló dá àwọn jàmáà mọ́sálásí máa ìwọ ló mọ̀ sí tí ó bá lù ú ọmọ àwọn tó jẹ́ sáríkà nu wa ọmọ àwọn tí wọ́n rí jẹ nu wọn ọmọ àwọn tí wọ́n rí jẹ so ìwọ ni wọ́n ní kó yọ fáwọn wọ̀nyí wọ́n wá wáyà máa ọmọ àwọn àti bíi nígbà gbogbo ẹ̀ lọ́wọ́ ọmọ àjẹ́ tó wáyé bí wọ́n náà bá wà láàyè pé bí wọ́n náà gbà tí wọ́n náà tó sáríkà jẹ́ náà débẹ̀ ìwọ́n náà yọ ń bẹ̀ kò fi segin ní kí wọ́n náà jẹ́ ẹ̀sìn sọdún so eléyìí òun náà ní kí ni òun náà ní zakatu fi sáré sọlá wà lọ́sọ̀lá ní ká yọ zakatu fi sáré wà ní ká

kò sí táàmì mọ́ èsì rẹ̀ tó tàbí pé káàkiri ní máa padà sí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àpàdé sọ́dọ̀ àwọn sọ̀hábà nítorí pé ìlànà anábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà rẹ̀ òun náà ni pé oúnjẹ ni wọn a máa fi yọ owó ń bẹ lásìkò ní wọn náà tí wọ́n lè sọ ọdún owó kan monetize ẹ̀ máa tọ́ owó láàbì yọ àmọ́ síbẹ̀ síbẹ̀ ànábì òdún kí ni ànábì òdún ká fowó yọ dàkà tó owó ń bẹ lọ́tọ̀ dàkà tó jẹ́ ń bẹ lọ́tọ̀ òun náà ló bá táwọn onímọ̀ sọ fún wa pé tálíkà tí ò bá ti lè gbà tó bá ní owó lòun fẹ́ fi gbà á jẹ́ pé kò sí nínú ẹni tí ó yẹ kó gbà nù ẹran kan tó bá ní ẹ sọ́dọ̀ owó ni tó a jẹ́ pé ò ní bùkátà tó ń jẹ nu ẹ wá tálíkà tó ní bùkátà tó ń jẹ ẹ lọ lè gbé fún a jẹ́ pé ò sí lára ẹni tẹ́nìkan gbé fún nù tó ká mọ̀ wá gbé ìròrí wọnú ẹ̀sìn pàbẹ́ gbé ẹ̀wọ́n ti pọ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni wàá fi ṣe kémi òkùnkùn sọ tèmi lówó owó mi ti yọ àbí díẹ̀ yín yóò fi ra búrẹ́dì á ìròrí lásán lélẹ́ yìí o anabi sallallahu alayhi wa sallam ó ní mọ̀nà áńdà tàbí amúnà áńdà mà lè tàmí ìlú kọ̀ wọ́rọ̀ ẹni tó bá dá àkàkà rẹ̀ sínú ẹ̀sìn wà yìí tí ò sí pẹ̀tẹ́lẹ̀ á dá padà fún àníbà lọ́wọ́ rẹ̀

táwọn náà bá wá rò léyìn lóòótọ́ tàbà pé afẹ́sà àtàríkà lóòótọ́ lẹ́yìn tó bá yọ jákà fún tán tó tún áwò pé tọ́ 1000 yìí ogun yìí ẹbí ẹkọ ẹbí ata ẹbí ọbẹ̀ eléyìí ó tún gbà ní fún ládájọ́ lọ́sùn tí ló bá wá jákà tán kó tún wá fún ẹni kó wá fún lówó sí i á 500 ní tó ọ̀dẹ̀ ní ẹgbà tẹ́wà tó bìrà eléyìí kí ni yóò tún ma jẹ́ tasọ́wọ̀ yóò tún ma jẹ́ gẹ́gẹ́ ni o tún ti àlékún dáadáa ó tún fi segin ni ó tún bàrí kọ̀lá dáadé ó náà lọ́dá sí gẹ́gẹ́ ni àwọn àbá tó jẹ́ kó yé wa ìpè sàbátù fitiri tá à ń sọ yìí àtọ́ ìka òun náà ni yóò ṣedédé sáì kan fún tẹnìkan ẹ̀dẹ̀ bá so àbẹ́yẹ̀ ó ṣe yọ̀nù pé àtẹ́yẹ̀ bá wà wò pé mo ní kápá àwọn mẹ́wàá náà ni wá tá a fẹ́ yọ mo wá ti ara ìsì báàgì kan ó sì wù mí kí gbogbo ẹ̀sìn sàrà lẹ́gbàá tó bá yọ sáyọ̀ àfàyíká tó bá wù ọ́ ó tún lè gbogbo ẹ̀sìn sàrà ìdíra ọ̀yá igi ọ̀dà kọ̀ọ̀kan ẹ̀wà gbogbo wa yòówù kọ́ máa jẹ́ sàrà àmọ́ má láàánú àgbogbo tó yọ ọmọ sàkátò kìtì àníyàn tó ní pé oyọ sàkátò kìtì òṣèkìní ọwá fi yòókù òfin sàrà so eléyìí àwọn ọ̀nà tẹ́yìn lè gbà tí òfin ṣe dáadáa fáwọn aláìní tí ó fi sàánú wọn ni tí ó sì ní tako súnà Ànábì sallallahu alaihi wasallam tí ó sì ní yapa sí ìlànà Ànábì sallallahu alaihi wasallam so eléyìí òun náà ní ìlànà àwọn sálàfù àwọn abẹ́rẹ́ sí yọ látọ̀la ayọ̀ tí ó fi di àárọ̀ ọdún tó ti pé alọ́ yìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ bí Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa òun náà ní pé tá a bá ti dí láàárọ̀ ní àárọ̀ ọjọ́ Eid èyí òun náà ni ká jẹun ká túnu eléyìí òun náà ni wọ́n pè ní albitrul akbar òun náà ni ìtúnu ńláńlá ẹ̀wọ̀n ní ti lágbàdá di àjẹun láàárọ̀ láti jọ ìdíje alẹ́ làwọn máa ń jẹun tàbá ti jẹ jẹ sàhóòrì tán àti níbi àtàwọn tàbí ìbájà ìbá ti yọ àwọn atú ìtùnú ńláńlá òun náà ti fi láàárọ̀ kábọ̀ sí kíni kákọ́ wà nǹkan jẹ náà síwájú ká tó lọ rí so nǹkan táwa wá jẹ yìí nínú hàtí nínú adúlá níbi sọlá wà sọlá ànábì àwọn jẹ dàbí nù alẹ́bi dàbínú káàkiri kí ni kákọ́ jẹ dàbínú náà káàkiri káàkiri pé àtìtúnu pé ah, àwẹ̀ ti náà àìsàgírí bí àwọn òṣìmọ́mìlá olùsìnbá da ìdíkì tó fi kankanú lára òwò lágbára ó bá lágbára bí ẹ̀sìn sáàjẹun jọ náà òbí títúlẹ̀ títúlẹ̀ títú ṣàwáàd àbí títàtú ṣàwáàd kó ti kíni òbí lè e. tó bá tún fẹ́lẹ́ òkúta e, lágbára tún bẹ tún máa gba mọ́ndé máa gba tọ́sídẹ̀ máa gba ìyá mùtẹ̀ṣe lágbára bá tún bẹ máa gba jọ́kan kó máa kó jọ́kan ẹ̀ẹ́ tá a máa lu agbára sínú máa lò ibi tó bá ti ní túláàsì nípa ká jẹun lọ́jọ́ yìí túláàsì nípa ká jẹun kọ́dà bí ẹ bá dáná kàbára kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ jọ ọdún yóò kọ́ sí kíni yóò kọ́kọ́ jẹun lọ́jọ́ òun náà yóò sì wá máa lọ lè san ọ̀dọ́ máa lọ lè san àlà tó dá lẹ́gbàá tá a bá ti kíni lẹ́gbàá tí a bá parí ọdún tán so eléyìí nínú kíni nínú hadiyu anabi sallallahu alayhi wa sallam òun náà lè náà wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú hadiyu anabi sallallahu alayhi wa sallam òun náà ni á gbìyànjú á wẹ ìwẹ̀ ìd nínú sunnah anabi sallallahu alayhi wa sallam ló wà káwẹ́wẹ̀ yìí nígbà tá a bá ti kí ni láàárọ̀ ìwẹ̀ yìí tá a tún fà yìí àbí ìwẹ̀ nígbà tí ẹ̀ bá wẹ̀ jẹ́nẹ́bà náà ni àmọ́ mo láti wá wẹ̀ òun náà ní kí ni kálá ní àgbé abẹ́ wẹ̀ ìwẹ̀ yìí inú súnà nàbì sallallahu alaihi wasallam àtọ̀tà bá ní ó dáadáa àbátọ̀ tuntun tí a bá tẹ̀tẹ̀ rán òun náà ní ká gbìyànjú káwọ̀ lọ yìí ó fi ṣe àpẹẹrẹ pé òní ọjọ́ ọdún ló jẹ́ fún wa àwọn ọmọ kéékèèké ká múra fún wa àwọn tá a bá jọ́kùnrin gbogbo wa atọ́kùnrin àtòmìnrin ká gé wa ká wẹ̀ ká fọ ẹni wa gbọ́ mọ́ dáadáa àwọn ọmọ kéékèèké ẹ̀sìn báwọn ní ká múra fáwọn náà ká wọn àwọn tá a bá jẹ́ obìnrin ká kí ni ká lo jìlbáàbù wa nígbà tá a bá jáde ká sì má fi tùràrí sára inú lára Nabi sallallahu alaihi wasallam òun náà ti pé obìnrin tí ó bá fi jáde tó lò lọ yìí wájú ìbáàb jẹ̀lìbáàbà táwọn obìnrin ẹlẹ́ha lò òun náà ti kó lò lò kó fi bu aṣọ ọdún rẹ mọ́lẹ̀ wọ́n ti ká rí ọ̀ṣọ́ rẹ ẹ̀ bó bá lọ yìí nínú ẹ̀rọ máa lọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bí ìrì ti wá lọ́lá tó Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kóyọ pé obìnrin ti ń ṣe àìsàn lọ́wọ́ obìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ obìnrin tí ẹ̀jẹ̀ bí máa ń bẹ lára rẹ̀ lọ́wọ́ àwọn náà tí wọ́n jáde káwọn náà lọ náà jáde lọ yídì ẹ̀sìn bá ti sábà kó níbi tá a ti kírun ní táwọn wábì kan dúró lẹ́gbẹ̀ẹ́ kan nítorí pé kí ni oore ńláńlá ti bẹ ní ìdì tó mọ́kò wá ru obìnrin mi ń bẹ lónìí tí ò dé ìdì àwọn èlò ìdì yóò kàn múra fáwọn ọmọ náà ni ó sì dáná ṣe bá ń sọ òjò kalẹ̀ ní ẹ̀lẹ́ so ẹwọ adúró ilá láti dínkù wà rú láti yọyì lágbìyànjú iná lábà dá pàtẹ́ bá ti lè jí ẹni bá nìyí tó bá ti dáná tó ti dá òfẹ́ kalẹ̀ tó ti wà ní kúlà wọ́n náà múra kó lọ ibi ìtẹ́bájé ẹ̀ lẹ́màá máa jẹun yẹn tẹ́bájé ni àbẹ́bá ti lè jẹ́ kẹ́ tó lọ náà ni abala ti yẹlẹ binu àti tunu nánu ní ẹ bá dé ó lè ṣe máa wá sí oúnjẹ tí bá wá jẹ wá sí mẹlẹgbà tó bá dé so eléyìí àkágbìyànjú àwọn ọkùnrin àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa lóbìnrin ká ti wọ́n lójú kò káwọn náà ti kíni káwọn náà múra kí wọ́n lọ ìdí tó táwọn wá lọ ìdí a ìjàmbá a yìí àwọn kan ti ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú òun tí wọ́n máa fi máa sáré káàkiri wọ́n máa fi máa tẹ̀sí wọ́n máa kásẹ̀ máa tẹ̀sí sókè lọ́jọ́ tá à ń sọ ìdí ẹlòmí ò bá bẹ̀rẹ̀ lọ yóò kú látara kíni látara pé ó tẹ̀mí ara rẹ̀ lóko ibẹ̀ ni làwọn sọ tẹ̀mí ara rẹ̀ lóko yóò jí àkọ́bàjọ́ òfin àìsáré ìtakùtà gbogbo àwọn ìgbésí títì tá a bá wá ń lọ yídì àìkọrin lọ yídì ká máa wá lu bàndírì àbí ká máa láǹdá síkìrì lóhùn kankan náà ká máa wá lu gbogbo eréṣiríṣi àgbọ̀dọ̀ máa ṣe bẹ́ẹ̀ òun kálukú tó kálukú máa wí ní máa lọ ilé òun náà kó máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. سيدي هنا إلى النبي صلى الله عليه وسلم وقال قوم تكني يوم أتاتي kí ló bá jọ wá máa dárin táàmà wá rí lọ táàmà wá lù táàmà jó eléyìí kò sínú làrá ní sallallahu alaihi ni àbá rí rí ní jọ́kẹ́ tánàbí lọ yìí kò tẹ̀lé pé àwa wí táàmà wípé wọ́n lù gbàdé ànábì tó òsì lù pàdé rẹ̀ tí wọ́n tún wá ànábì tó wá lọ yìí tó wá lù rí tàbí lẹ́yìn náà ẹ̀tún bí ànábì wa lọ yìí wọ́n lù tẹ̀lá ànábì níjọ́ ti lọ yìí àwọn olóòlù ìjọ òun ẹ fún wa tó eléyìí kò sínú làwọn ànábì sallallahu alaihi wasallam ẹja pàásì nínú àwọn ànábì sallallahu alaihi wasallam láti bá lọ yìí ọ̀nà tó bá gbà lọ àtẹ́jì ọ̀nà tí máa ń pọ̀ wálé padà láti yìí tó eléyìí tó bá rọrùn fún wa àmọ́ ẹgbẹ́ kọ̀ọ̀kan náà míì tí a bá lọ́wọ́ àwọn sàhábà àwọn ti gungi ó kọjá ewé wọ́n láwọn ti jẹ́ tìyé kọjá àwọn sàhábà wọ́n tẹ bá fẹ́ méjì sí ẹ gbọ́dọ̀ sí Allahu Akbar méje lálákọ̀ọ́kọ́ ẹ gbọ́dọ̀ sí mélòó márùn-ún lẹ́lẹ́sí kíni lẹ́gbàtà bá lẹ́lẹ́kejì wọ́n lẹ̀ gbọ́dọ̀ sí pé Allahu Akbar ọ̀kan náà láti gbogbo ẹni tí bá ti ń sọ pé lẹ́yìn ẹ má lọ lè kí ní lọ́dọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ bá rí sí oní ọlájà dálẹ̀ ìyá dàrú mi ẹni tí ìjà súnà Nabi sallallahu alaihi wasallam tò kọ́dà kó bá àwọn ọmọ àfẹ́ mara ipò òun gbógun tàwọn onímídíà òun gbógun tàwọn ẹlẹ́gbẹ́ òun gbógun tàwọn kékeré ọ̀rọ̀ ẹnu lásán lélẹ́yìí ìwà rẹ̀ tí wò ó tayọ ó yapa tí wà á di ànábì sọ̀rọ̀ láwà rẹ̀ ọ̀sọ̀lá ó yapa tí táwọn tàbí ànábì gbé lọ́wọ́ tó àwọn yìí náà wọn náà wọn láwùjọ kò ní láti máa dákọ̀ wọn tó kò ní ẹ má lọ lè kí ìdílẹ́yìn so eléyìí kò sí ìlànà Ànábì sallallahu alaihi wasallam so àti ẹnìkan tó sọ bẹ́ẹ̀ rí nínú àwọn sálà wọn wá ní àtẹmá ah, ti fẹ́ sí ní o báyìí láti máa ń kí òun náà lẹ́nu tó kọ́kọ́ gbé dé gbogbo àwọn tí wọ́n ń tirọ̀ rẹ̀ máa gbogbo àwọn afá àti tirọ̀ rẹ̀ máa pé àfá báyìí òun náà ní bẹ́ẹ̀ àfá báyìí náà ní bẹ́ẹ̀ a rí pé gbogbo àwọn afá ọjọ́ tí kò yẹ kí èèyàn máa kírẹ́ẹ̀tì tí ó máa bàyọ́ tó jẹ́ fún ẹni ni àwọn òbí ìwọ tó bá jẹ́ pé ẹni máa ń ta tẹ́lẹ̀ tó máa sábà ju ọmọ fi ọjọ́ yìí mọ ọmọ ẹ̀ ń máa ń pọ̀ ọmọ lẹ́kún lọ́jọ́ ọdún òun ló fà àwọn tọmọ lóun fẹ́ tí ẹ ti ka haram ó yà ẹra mi ìlà fún tó bá ti kápá láti ṣe gbogbo tó ta gbogbo náà níbi ò tún fọ́mọ jáde ọjọ́ ọdún àti ọjọ́ tó pẹ́tọ̀ já lọ bí àwọn ẹranko wà kálọ̀ lè wo ẹranko kálọ̀ zú já jáde kátẹ́lẹ́ jáde níbi tí èsì nǹkan àárọ̀ kí ìmọ̀ jáde kí èsì jọ́sí ń kọ́ ní o àwọn kan ti ń polówó nìkẹ́ ní pé ẹ̀kọ́ ọmọ yẹn wá káwá sí pàdé ọdún kò sí sí jẹ́ pàdé ọdún àdádá rẹ̀ lẹ́yìn náà ẹ má tún gbé ọmọ yẹn lọ bí pàdé ẹ̀ lè kó ọmọ jáde kẹ ẹ ni ẹ ti bá mi ọjọ́ ọdún tiwa ní gbogbo àwọn ilé ìdínà ẹ̀kọ́ àlẹ́bí sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ náà nínú ẹ̀kọ́ tàbí sallallahu alaihi wasallam kọ́ wa àwọn tá a jẹ́ àgbàlagbà náà kábíyèjú ọjọ́ yìí ká jẹ́ pé ọjọ́ náà fi ja ohun ẹbí pọ̀ ni àwọn tá a ti ra pẹ́ nínú fámìlì kábíyèjú wa ti wo ma kárí àwọn fámìlì wa pẹ̀lú fóònù náà ni kákíra wa kú ọdún àwọn sálàfù àkọọ́lẹ̀ tá a bá rọ àwọn sálàfù òun náà ni pé kí sálàfù pàdé ara wọn taqabbala Allahu minna wa minkum kí Allah subhanahu wa ta'ala yóò gba dáadáa gbogbo ìbára tá a ti rọ̀ gọ́ọ̀nì àti irun tá a ti yóò gba lọ́wọ́ wa yóò ti gba lọ́wọ́ dín náà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ jẹ́kọ̀ọ́ ibn Uthaymeen rahimahullah pé jẹ́kìrì kan bẹ tí ẹ̀ máa fi kíra ẹ̀ nínú ọdún wọ́n ní kò sí kíra kan tí ẹ̀ máa fi kíra ẹ̀ nínú ọdún pé jẹ́kìrì ẹ̀ máa fi kíra ẹ̀ sí áádà tí ẹ̀ máa máa fi kíra ẹ̀ tó bá jẹ́ pé kò bá ti ìjọba tó bá ti takò yá ẹ̀kọ́ ọdún o ẹ̀mí owó sọ́kọ rẹ̀ o ìwòye ẹ̀mí o ọlọ́run ti fọ́ ẹ̀kọ́ ti tọ́ ẹ̀kọ́ àti wọ́n ti débi ìtàwọn sálàkùn náà ta bá lẹ́nu rẹ̀ pé tàkọ̀bọ́lọ̀ wà mí náà wà mí nǹkan tó ilé iná àfi àwọn akọ ọdún náà tí o bá ti ní àwọn kankan nú tó bá ti tako ẹ̀sìn tó ilé ìkò sí láì fi bẹ́ẹ̀ ilé ìwà nú àwọn tẹ́tí jẹ́rí àtúkalẹ̀ fún wa ní tí èsì kó gbé nínú kalùkà pé nǹkan báyìí òun náà lẹ́gbọ̀dọ̀ bá wí tó ká kíra wa kú ọdún láti ní kíra wa o bá rí èdè ayélujára lẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ láàrin àwọn tẹ́jọ́ ń tèdè ayéde yàrá ìgbìyànjú tó a ti mọ́dún tó dé iná fílẹ̀ tó bá ti wá fílẹ̀ tán mọ́tò ti kíni mọ́tò padà síbẹ̀ má padà síbẹ̀ má láíláí so eléyìí òun náà ni a nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ ọ̀dọ̀ àwọn sálàfù ìdí àwọn afikásẹ̀ rẹ̀ lẹ̀ òun náà ni ọ̀rọ̀ Umar ibn Abdul Aziz tí a mọ̀ sí al-Khalifatul Adil òun náà ni màlífà kan tó jẹ́ pé ó wáyé lẹ́yìn àwọn kòlàbá wọ̀ sí ẹ̀dínbà mi nígbà àwọn bàdé ìwọ̀n yá òun náà ló wáyé tó jẹ́ pé mọ́ọ̀lù làbàdí là ń sọ yìí ti báyìí ìgbà rẹ̀ nígbà rẹ̀ ti dáa tó bí dọ́gbandọ́gba ti rinlẹ̀ nígbà rẹ̀ tó tí o sábò sí tí o ti kankan gbà rẹ̀ àwọn èèyàn wá ronú pé àpò ah, ẹ̀ka fi lé papá àwọn kòlàbá wọ̀ sí nínú rẹ̀ ti rí

ó wá ní ayyuhannas ó ní gbogbo ẹ̀yí èèyàn innakum sumtum lillahi salasina yawman dájúdájú ẹgbà àwẹ̀ ọgbọ̀n ọjọ́ fún Allah subhanahu wa ta'ala ó túnmọ̀ pé àwẹ̀ pé lọ́dún tí ó ṣe kútùbà yìí ibi ẹgbà àwẹ̀ ọgbọ̀n ọjọ́ pérépéré fún Allah subhanahu wa ta'ala wa kuntum salasina layla gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ ìyá fún odidi ọgbọ̀n ọjọ́ ẹ̀wọ̀n ti yàn lè làwọn àti bọ̀ yìí ẹ̀tọ́ ẹ̀tọ́ bá dé wọn alẹ́ òní ti báyìí ó ti dé fún méjìdínlọ́gbọ̀n tó wá dé parí ní ti báyìí yóò mọ̀ tún pé òun náà dé fún ọgbọ̀n ọjọ́ àbí ká tó dé fún kiri mọ́kàdínlọ́gbọ̀n ó wá ní ẹ̀tọ́ ṣe ti yàn lè bẹ́ẹ̀ náà fún ọgbọ̀n ọjọ́ wọ̀kọ̀rọ̀ yìí tó mu lè yá o ẹ wá jáde lónìí ọdún gbàtẹ́ jáde lónìí tẹ̀tùkú na mí lọ́wọ́ iṣẹ́ ìwà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala náà ni pé an yataqabbala minkum pé kó gba gbogbo gbogbo tẹ́ ti ṣe dáadáa ní láti bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ra mílíkì àìmọ̀ ìdọ́sìn mílíkì náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn rà lọ́dún tó fún àwọn èèyàn àìmọ̀ ìyá kúráìsì ló fi sànú àwọn èèyàn àìmọ̀ ìrísí tó kálukú lágbára ló fi sànú àwọn èèyàn nínú ọ̀gbọ́n yìí gẹ́gẹ́ náà ni àwẹ̀ náà gbà wọ́n kálukú wa náà gbà àti ìyáàmúlé gbogbo àwọn dáadáa àti ìrọ̀gbọ́n yìí kò sí tó torí ẹ̀ta ta ni pé tó ta gbé kíni tó ta gbé káfí ni pé Allah subhanahu wa ta'ala ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ni ọ̀rọ̀ yìí òun náà ni kútùbà tí àbúrò so ìtumọ̀ rẹ̀ náà ni pé nígbà tá a wá jáde ike abẹ́bí Allah subhanahu wa ta'ala alákòóso kìíní kó tẹ́wọ́ gbà tí ó dáná wá sí ìwà àgbàjẹ́ lọ́jọ́ ọdún ẹlòmíì jọ ọdún nígbà wọn ti ká níbà wọn ti ká níbà ẹlòmíì ìrọ̀lẹ́ ọjọ́ ọdún báyìí ti ó ti sún mọ́lẹ́ ọtí ìrọ̀lẹ́ ọjọ́ ọdún ti báyìí àwọn oníyàwó tọ́jọ́ ti àwọn tọ́jọ́ ti gbọ́dúdé nínú àwẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ padà tí Ramadan jẹ́ wá gbádùn eléyìí túmọ̀ ní pé kí ni pé Ramadan rẹ̀ sókò ní o

ibẹ̀ náà sọ́lá jẹ láàárọ̀ ọjọ́dún òun kàn jí ìbàlújẹ́ ìbàlújẹ́ ni ẹ mọ̀ wá wò pé kí ní bẹnu yìí jẹ́ tọ̀ ìkọ́dù láwù ìnáwó ìyàwó mo parí ẹ̀yìn wọ̀ tó wọn wà mọ̀ pé àrèwò ah, ló ti ọgbà déyìn òkú mọ̀ ìnáwó ìnáwó pé onítorí wọn jẹ́ onítẹ̀ rí wọn ìyàwó mo parí ọjọ́ ìdùnnú lélẹ́yìí ọjọ́ ọjọ́ ayọ̀ sí ní wàláàkì ní àbùdùn àmúnijẹ́rí ẹrú kan ní mí àmára ní maulaya ẹni tó ní mí ọba tó ní mí ó pa mí látẹ àmàlà láwù àmàlà tó ní ti àwọn tẹ́kà mú kí láwọn tó bà lérò òun náà ìdí wàá mọ̀ kò sí ìdájọ́ ìgbé iṣẹ́ tí mo tè yìí ṣé tí ó gbà lọ́wọ́ mi ni àbí kò ní gbà lọ́wọ́ mi tó kí wá ní níwà àmọ́dúnú sí ìdí mò ń jẹun ṣùgbọ́n aláàrá àwọn mí náà tẹ́lá ní àbúdánù bá ti di mẹ́wàá gbẹ̀yìn báyìí nìsín ara wọn ní yá máa inú wọn mà bàjẹ́ kí ní bá wọn jẹ́ ni pé ẹ́ bí mẹ́wàá gbẹ̀yìn lè lọ yìí tó wá fi lè jó tán tó wá fi lè parí ọba lẹ́bi yóò máa bẹ tí ó fi di ọdún tí ń bọ̀ tó eléyìí nínú àwọn kíni nínú àwọn ọ̀rọ̀ àwọn sálàfù àgẹ́gẹ́bẹ̀ náà ni wọ́n gba ẹ̀gbà wá látọ̀dọ̀ wá gúnun wíìdì àwọn ni wọ́n ni wá gúnun wíìdì ó rí àwọn kan rọ́ àwọn ẹ̀yẹ̀dà àkúnnà bí yóò mẹ́yìn ó rí àwọn kan tí wọ́n rẹ́rìn tí wọ́n dùn lọ́jọ́ ọdún fọ̀kọ́l ó wá sọ pé nǹkan náà haúlá tòkún bí láti ń fi ààbùn tó bá jẹ́ pé àwọn táà sọ yìí àwọn táà rí pé wọ́n dùn lóyìí Allah subhanahu wa ta'ala ti gba àwẹ̀ wọn pàmà hádà fi ìlú ṣàkiri ọ̀rọ̀ tí yẹn gbà àti pẹ́kọ́ lélẹ́yìn wọn ẹ̀dìbà òun àwọn tí wọ́n yọ́ tí wọ́n rẹ́rìn tí wọ́n tó ipé ànábìtọ̀lá àyà fúrájú wa pé báyẹ̀ dáàkó pàdé ìlànà wàlẹ̀ ẹ̀kú tẹ̀sí ọ̀ àní amọ̀dùnú yìí ní àbọ̀ sí ẹ̀rin ká máa rẹ́rìn jáde àkáàkiri ó yàtọ̀ sí pé yàn dunú ẹ̀dìbà rẹ̀ sì tó pàtó wà láwọn ọmọ ìtàn ti báyìí ó wá ní ó wá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ti tẹ́wọ́ gba àwẹ̀ táwọn ilé ni a ọ̀nà tí wọ́n ti yí ọ̀nà tí وإن كان لم يتقبل منهم صيامهم صيامهم طالب الله سبحانه وتعالى وبا وجمع بعيد وبا لهم فما هذا فعل الخالقين كيف ما وانت ما قيا دي من دي وانت ẹni ó dùgbẹ́ ètò bẹ́ẹ̀ ni láàmà rí tí ó máa rí kẹ́bẹ̀ náà ni ẹni tó bá ti pé tó ń páyà pé báyà wọ́n gbà àbí mo gbà ètò pé táàmà rí tí ó máa ti náà ní pé kí ni yóò ti kí ni yóò máa rẹ́ni káàkiri وعن الحسن gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n pè bá látọ̀dọ̀ hasan alhassan albasri wọ́n ní òun náà sọ ní ọ̀rọ̀ níjọ́ kan pé inna Allaha ja'ala shahr ramadan mizmaran li khalqihi yastaqbiluna fihi bi ta'atihi ila mardatihi ó ní Allah subhanahu wa ta'ala ó ṣe àwẹ̀ ramadan ó ṣe ní ojú ọ̀nà kan fún àwọn ẹrú rẹ̀ tó jẹ́ pé ojú ọ̀nà yìí òun náà ni ó ṣe kí ni yastaqbiluna fihi bi ta'atihi ila mardatihi ṣe pé àyẹ̀sẹ̀bìkú náà fi ó ní Ramadan yìí Allah subhanahu wa ta'ala ṣe ní ọ̀nà kan tó jẹ́ pé wọ́n fi máa ṣe kí ni wọ́n fi máa ṣe alábàáṣẹ́gbè a fi máa ṣe competition lórí kí ni lórí títẹ̀lé Allah subhanahu wa ta'ala kábà rí kí ni kábà rí ọ̀nà rẹ̀ ó wá ní pàtàbà kọ̀kọ́ mún bàbá àdù àwọn àkànbẹ̀tẹ̀ pé kí ni àwọn ti gbáwájú látara àwọn míì bẹ́tẹ̀ pé kí ni àwọn tó tẹ́ wọ́n bẹ́tẹ̀ sẹ́yìn ẹni bá mi sì wọ́n bèèrè sẹ́yìn látara gbogbo ẹ̀ka máa ń tẹ́kọ̀ọ́ gọ́ọ̀nù kò ṣe é dáadáa tó ẹ̀ka máa ń tẹ́kọ̀ọ́ ṣe é kò gbà bó ṣe ká máa gbà wọ́n ń gbàwẹ̀ lásán pẹ̀lú pé wọ́n jẹun ní ọkàn wọn ò gbàwẹ̀ oríkèéríkèé ara wọn ò gbàwẹ̀ ẹlòmíì gbàwẹ̀ ọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ gbogbo ní jáde lẹ́nu ẹ̀ ẹlòmíì gbàwẹ̀ gbogbo oníwò káàkiri ẹlòmíì gbàwẹ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ ní sọ káàkiri ẹlòmíì gbàwẹ̀ yìí fẹsẹ̀ ẹ̀rí káàkiri ìdí ò dáa ni gbogbo eléyìí ti báyìí alábìtì náà tí ò bá ti lè fi rọ́lẹ̀ ó ní wọn fi à ń jẹ́ ìrọ́lẹ̀ kò sí tí àwọn subhanahu wa ta'ala ó fi ìgbèrípa rẹ̀ sí so àwọn kan bẹ̀bẹ̀ báyìí ó náà ni Hasan al-Basri ó láwọn kan bẹ̀bẹ̀ pé kíni wọ́n pòpò ó ní pẹ̀lú ajab min Allahi ìtọ́hìn ìlú ìlẹ́dí yẹ̀kútù fi al-muslimun ó ní ó wá ti ní kàyébì ní ọjọ́ tó jẹ́ pé àbí ọmọ wá rẹ̀ yìí kò tí ẹ̀ní ronú tó kàfúnlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní ọjọ́ tó yẹ kí ni wọ̀yá ti rí ìlú ìlú àwọn tó jẹ́ kí ni àwọn tó wọ́n jẹ́ olùbàjẹ́ ọjọ́ táwìn ọjọ́ náà ni ó kòkó wọn ò ní dáadáa kan gbàlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ pé al-qiyama so eléyìí òun náà ní díẹ̀ nínú ìlànà àwọn sálàf nínú tí wọ́n bá ṣe máa rí àìgbẹ̀yìn mẹ́wàá ọ̀tọ́ọ̀nì àti bóò ni so látara délé yìí agbègbè ẹ̀yìn ọmọ ìyá wa àwọn tá a ti gbìyànjú tá a ti ṣe dáadáa nínú rọmọdánì rọmọdánì ti jáde rọmọdánì ní lọ́mọ alọ́wọ́ díẹ̀ díẹ̀ ní òru ó kùjọ́ kan àbíjọ́ méjì láti dáa kó nínú rọmọdánì tí rọmọdánì ti wá jáde tí ó kọjá tàbẹ́ sọ pé adágbé fún rọmọdánì tí adágbé fún wa ṣé ìgbà a tún wá bí wà dáadáa a rọ̀mùdánù lọ ní ká máa sàánú àwọn aláìní kò lọ o rọ̀mùdánù lọ ní ká máa báwọn èèyàn ló jẹ́ kò lọ rọ̀mùdánù lọ ní ká pa ìwà àbàjẹ́ sí kò kúrò láyé o rọ̀mùdánù lọ ní ká sọ ẹnu wá ní ọ̀rọ̀ tí ò dáa kò lọ rọ̀mùdánù lọ ní ojú wa ká sọ kó níbi wòkú o kò yí kò parí síbẹ̀ o a tún gbọ́dọ̀ máa sọ ojú wa kó níbi wòkú o a gbọ́dọ̀ máa sọ ẹnu wa kó níbi ìsọkúsọ ẹnikẹ́ni tó wá parí rọ̀mùdánù yìí ẹ̀ẹ́n ó yẹ kó fi láàrẹ̀ léèrè ibẹ̀ kí ni àǹfààní lèmi ṣe lára rọ̀gọ́nì káwa náà jò kó pé àǹfààní kò ní rọ̀gọ́nì yìí tó wá tó ti fún mi kí rọ̀gọ́nì wá ó kà lọ bẹ́ẹ̀ ni kí láǹfààní tó ṣe béèrè lọ́wọ́ ara rẹ pé àdáta rọ̀gọ́nù tẹ̀lé yíra fi ìnáfíkà wọ̀sùlù béèrè lọ́wọ́ ara rẹ pé ṣé rọ̀gọ́nù tó mú kankan àyípadà dáadáa kan wá sínú ẹ̀mí rẹ ṣé rọ̀gọ́nù tó lọ yìí tó mú àyípadà dáadáa kan wá sínú wà rẹ nígbàtí ẹ̀bá ti parí ọ̀gọ́ọ̀nù ó tún wá padà síbi tí ń ṣe tẹ́lẹ̀ pé ọ̀gọ́ọ̀nù tó dé irú eléyìí ń ṣe àpẹẹrẹ pé ọ̀gọ́ọ̀nù rẹ̀ ò gbà ní o àpẹẹrẹ pé ọ̀gọ́ọ̀nù rẹ̀ ó kàn fi ebi ó kàn fi parí lásán ni so eléyìí tí ọ̀gọ́ọ̀nù wá ṣe fún wa òun náà ni tẹ́lì ni àti gbàdéèlì agbàdéèlì lóṣù kan bá a ti máa ṣe dára táwọn èèyàn agbàdéèlì lóṣù kan bá a ti máa ṣe tìlàwọ́ tó kùrọ̀ bá a ti máa fún àwọn aláìní ló jẹ agbàdéèlì lóṣù bá a ti máa ṣe tàájú ìyá mọ́lẹ́yìn gbogbo àwọn déèlì tá a wá gbà yìí tí rọ̀mùdánù bá lọ tán ní táàmì mọ̀ pé bóyá déèlì ya ìgbà lóòótọ́ òun náà ní pé ká má dáa dúró bẹ́ẹ̀ kìyàmù lé ìwà ibi kìyàmù lé náà láti táàkú yìí ní ti nǹkan kò sì wá ẹ kò sì rẹ̀ wá ẹlòmíì wa ti bá jí lórí yóò rẹ̀ mí ni ní àkọ́ni òrẹ́ rọ̀mùdánì so bí òsè rẹ̀ òun tẹ̀ ṣe tọ́ọ̀nì ni máa gbìyànjú máa ṣe tàájù lóru bágbára bá ti máa ṣe kìyàmù yìí kó máa béèrè lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa ṣe àtúnà púpọ̀ rẹ̀ ká máa tọrẹ lẹ́gbà tó Ramadan bá lọ tán àwọn tálíkà ìmọ̀ Ramadan kan kọ́ ni wọ́n máa jẹun wọ́n máa jẹun lẹ́yìn Ramadan náà àwọn aláìní àwọn tá à ń dáná sínú fún àwọn tá à ń dáná sáré fún kẹwọ́ sí ti mọ́ lóòótọ́ òsì láti mọ́ lóòótọ́ àmọ́ ó jẹun àárọ̀ ó jẹun tọ̀sán ó jẹun tálẹ́ gbogbo eléyìí náà wọ́n ní ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwa tí Allah subhanahu wa ta'ala bá kùkù ẹ̀dá kan ẹja gbìyànjú ká máa sàánú ẹ̀rí pé àti Ànábì sallallahu alaihi wasallam tó ní Ànábì sallallahu alaihi wasallam ní máa tọrẹ nínú Ramadan ju atẹ́gùn lọ àti ti sọ máa pé Ànábì sallallahu alaihi wasallam káàdà ájú ẹ̀dà náà Ànábì máa tọrẹ lọ́jọ́ lásán àtẹ́lẹ̀ kìí ṣe pé tó bá jù rọ̀mọ̀dọ́nà lànà bí ó tẹ̀ wá gbé gba ọrẹ tí ó máa wá sọ rẹ tó ẹjẹ́ káwọn náà ju ànábì jálẹ̀ gbogbo àwọn olówó náà máa ń sàánú àwọn èèyàn fọlá òbá lágbára tó wò ní ṣe ní rọ̀mọ̀dọ́nà máa ṣe ní ọ̀bá bá ti lágbára náà nígbà tí rọ̀mọ̀dọ́nà bá lọ tán so eléyìí òun náà ti sókí nínú àlàyé nínú àkíyèsí tí a ní fi ra sí fún ìgbẹ̀yìn rọ̀mọ̀dọ́nà yìí so abi Allah subhanahu wa ta'ala a gbogbo ìdáṣe ní dáadáa tí àwọn náà mọ̀ bá ti dorí ti Allah subhanahu wa ta'ala abẹ́ àlọ́dún hàn ó tààrà kó mọ́tà gbà lọ́wọ́ wa gbogbo àwọn èyí tó kù díẹ̀ káàtó nínú àwọn ìta ṣe tí ó dá kí àlọ́dún hàn ó tààrà kó mọ́tà bá wa parẹ́ pẹ̀lú zakato tí ti wà láyọ̀ kó mọ́tà gba rọ̀dánù wa lọ́wọ́ wa ó ti wá nínú àwọn tó jẹ́ pé ká ti gba rọ̀dánù yìí tán á jáde nínú rọ̀dánù gẹ́gẹ́ bí ọmọ tuntun tí ò ní lẹ́sẹ̀ Allah subhanahu wa ta'ala ti fún wa ní ròdùnú ipe a ẹgbà sàtífíkẹ́tì ipe ẹni wọ àlìjẹ́nà látara pé òun gbàtẹ́ dáadáa yìí Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tó ní kápá láti ṣe léyìí òun náà ni ọba tá a bẹ́ẹ̀ òun náà lọ́ba tá a ra ọ́ra sí sí kí Allah subhanahu wa ta'ala kó ti ní ẹ̀kọ́ sàtí bẹ́ẹ̀ fún wa ẹgbẹ́ náà ẹni tí ó kọmọ́sá kàwá fún ẹni tí ó máa bẹ lálàáfíà nínú ọ̀rọ̀dọ́rùn tí ń bọ̀ kọmọ́sá kàwá fún ẹni tí ó lè gba ọ̀rọ̀dọ́rùn tí ó lè ṣe dáadáa níbẹ̀ àti gbogbo ẹgbẹ́ yóò ṣe bẹ́ẹ̀ nílẹ̀ rere kọmọ́sá kàwá fún wọn إنه ولي ذلك